fresh fm one oh five dot nine lọ́tún lọ́tún fresh fm. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún fresh fm. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún fresh fm. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún fresh fm. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún fresh fm. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún fresh fm. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún fresh fm. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún fresh fm. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tún lọ́tún fresh fm. fresh one 105.9 FM. Fresh FM. Fresh 105.9 FM. ló bá mi ṣe, ló yọ mí. Orin ló yọ mí. Orin ló yọ mí, èé orin ló bá mi ṣe. ló bá ló bá mi lo ba mi se lo ba mi se ti lo ba mi se nínú rògbòdìyàn ayé ti bájì sí orí ló yọ orí orí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe inú ọ̀fun ayé ti bájì sí orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bájì sí orí ló yọ mí ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí ò orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpẹ̀bọ̀ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí. sí ẹ kó ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bá yìí sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjọ́ ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orin ló yọ mí orin ló bá mi ṣe orin ló yọ mí. orin ló yọ mí orin ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orin ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orin ló yọ mí. orin orin orin ló bá mi ṣe orílẹ̀ ya fi ń la bóyá orílẹ̀ àpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀ nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá mi ń ṣe nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló yọ bí orí ló bá mi ń ṣe ee mi ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ń ṣe ṣàfihàn ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe. kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí òòrùn. àpérè orí mi àfẹsùn orí lẹjà fi ń la bújá orí làpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀. nínú ọ̀fìn nínú ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá mi ń ṣe nínú rògbòdì ayé ti bàjẹ́ sí. tí bá jí sí orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bá jí sí orí ló yọ mí orí ló bá mi ń ṣe eh, orí ló yọ mí orí ló yọ mí eh, orí ló bá mi ń ṣe nínú àfin ayé ti bá jí sí orí ló bá mi ń ṣe fàájì sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu wò lè ròyìn ohun ojú rí ẹnu wò lè sọ orí ló yọ mí wò orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí. ṣe ẹ́ orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bá yìí sí orí ló yọ. orí yọmí orí bá mi ṣe. orí adé tó gẹṣin. ọpẹ́lọpẹ́ orí mo dúpẹ́ orí o. ojú ẹni máa. ẹ̀ka alẹ́ kù sí mi lẹ́nu. ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé wọ́n fẹ́ kí ijó. ẹ àtàárọ̀. ijó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé. ẹ sì kú ooru yìí. dùn bá kú orí lóye. ooru yẹn pọ̀. mo forí lu kìlọ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí padà èyí tó bá jẹ́ lọ́dọ̀ yín gbà yẹn. òtútù ọyẹ́ lẹ́yìn ń pè é. bó lòrùn ṣe ń la yín lára. ẹyin tí èèyàn ń pè lóoru nìyẹn. ayé ti bájì sí orí ló yọ àwọn tó bá ń gbé abẹ́ dẹ́kìn náà mọ̀ pé ooru mú. orí mi àpérè. dẹ́kìn tó òórùn ti pa lọ́sàn-án. orí lẹ́jà fi. ẹ bá dalẹ̀ ọkàn wa máa máa tú yẹ́rìyẹ́rì gbígbóná wa máa fẹ́ yẹ́rìyẹ́rì síta. abẹ́ dẹ́kìn ni. ayé ti bàjẹ́ sí. ok. ló bá ṣe inú rògbò lẹ́ẹ̀kan sí mo kí n pe ẹ̀ka alẹ́ ẹ kú sinmi lẹ́nìí. ẹ bẹ̀rẹ̀ fẹ́ta lẹ̀rí kan ká bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine. àwọn ojú òpó tó wọ bí nìyẹn bá fi bèrè pé ta lè rí kan. hello ẹ kalẹ́ o ta lè rí kan. hello ẹ kalẹ́ orúkọ yín wà níbo lẹ ti ń pè wá. káàbí láti tamaya. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi ò bójú pálọ́wọ́ lára àlàyé o. kílẹ̀ rí yín mà. ọba tó dá mi sí dáadáa nígbà tá a tíráfù tá a lọ ló wa náà hmm. ń bọ̀ padà à ń wájú mọ́tò mọ́tò kan mọ̀ lẹ́yìn wa tí ya yẹn ṣe lù sí bẹ́ẹ̀kì báyìí tó yẹ kó fi sọ wá wọnú gbó lọ ni. Eh. olúwa o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi ẹ̀ka lẹ́ta lè rí o. pẹ̀lú ẹ̀ka alẹ́ mi lẹ̀ rí kan o. orúkọ yín ni mo lẹ ti ń pè wá kí lè rí yín. mo dúpẹ́ fọ́ọ̀sì. lẹ́rí kan. ẹni bẹ́tẹ̀ o nẹ́tíwọ̀kì ni ẹ̀lú ẹ̀ka alẹ́ o orúkọ yín ni mo lẹ ti ń pè wá. orúkọ mi ló wá ṣe yìí láti Jẹ̀bú Òde. láti Jẹ̀bú Òde. ẹ̀rí kan mi sá o. kí lè rí yín sà. Olúwa dá mi sí ó jẹ́ sinrí ọdún tuntun nínú ó jẹ́ sinrí ọdún ó jẹ́ sinrí oṣù ó sì jẹ́ sinrí oṣù ó sì jẹ́ sinrí èmi lè kan àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run zero eight zero three two three two one zero five nine àwọn kan ń béèrè lórí facebook ni zero eight zero seven seven seven seven one zero five nine àti zero eight zero nine two two two one zero five nine. èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan o hello ẹ kálẹ́. hello ẹ kálẹ́ o. orúkọ yín ni mo lẹ ti ń pè wá. ẹ ẹ i jẹun grace eh, afọlábí nigem. ok ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi ò mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí dókítà yìí ò lè ṣe ọlọ́run ṣe nínú ayé ọmọ mi o. olúwa ò ṣe o olúwa ò ṣe. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. ẹ̀lọ́ ta lè rí kan ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ o. ẹ̀lọ́ ẹ̀ka lẹ́. orúkọ yín mà níbo lẹ ti ń pè wá. orúkọ mi ni fúnlọ́lá fún mi lọ́lá láti àgbà. mo dúpẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kàn mí o. kílẹ̀ rí yín náà. lójúkún mi ìjọ sunday gun iná sí ṣọ́ọ̀ṣì ìgbà tó di lálẹ́ mi lè jáde mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ìgbà tó máa di lálẹ́ mi ṣe ló tú. mo dúpẹ́ lọ́wọ́ náà kọ́ lọ́run dá mi sí dọjọ́ òní. olúwa ṣeun. èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. ẹ kalẹ́ o ta lè rí kan o. ẹ kalẹ́. ẹ kalẹ́ o. ẹ yí rédíò yín lẹ̀ o hello. hello ẹ kálẹ́ ta lè rí kàn. èmi lè rí kàn o. orúkọ yín. orúkọ mi ni alaba adégòkè látolómi. ok kí lè rí yín o. ẹ̀rí mi ni pé mo ti wà láyé mo mú karosíìnì ọlọ́run tó dẹ́rì mi sí òòjé kú. ẹ mú karosíìnì bẹ́ẹ̀ ni torí mo ní pé níjú ojú mo ní pé níjú ojú díẹ̀ ni mo wá fẹ́ mo wá rora mi pin àmọ́ sí náà ọlọ́run ò jẹun kú. ẹ ní níjà ojú torí ẹ wá lọ mú kerosene bẹ́ẹ̀ ni nígbà tí o sì tún jẹ ìgbà tó tún wáyá ẹ tún wá pokùnso ṣùgbọ́n síbẹ̀ náà lọ́wọ́ mo tún àlọ́ lọ́mọ ìdí sí náà àwọn yẹn bẹ́ẹ̀ ọlọ́run wọ́n tún tọ́jú ìwọ́n náà ṣe ń fún ìrìnlẹ̀ rí ẹ̀rí ńlá ni ẹ̀rí ńlá ni. bàbá yín dúpẹ́ o ọlọ́run á dáwọ́ lé yín. ìyẹn kì í kan o gbígbẹ̀mí èèyàn gbígbàmí ara èèyàn kì í kan béèyàn bá wà nù ìpèníjà o òun kì í kan o kò sí ntọ́lọ́run ò lè ṣe gbàgbọ́ lèèyàn nílò wípé kò sí ntọ́lọ́run ò lè ṣe kò sí ntá dẹ́dá ò lè ṣe ṣé ọba òkè bá fi dá wa sí torí ìdí kan àbí ìmíì ni kò á ní ìdí bí á ní ìdí gbígba ẹ̀mí ẹni kọ́ ní kan o. èmi lè rí kan. hello ta lè rí kan. hello ẹ káalẹ́ o. orúkọ yín ni mo lẹ ti ń pè wá. ojú òpó yín yẹ ò dáadáa o látolúńlọ́yọ̀. hello ẹ káalẹ́ o. hello ẹ káalẹ́ o. orúkọ yín ni mo lẹ ti ń pè wá èmi ni ọmọ bùnmi látòlódó. ọ̀rà ẹ̀rí kan yín ẹ̀rí kan mi ò bàbá. kí lè rí yín màmá. ẹ̀rí mi ni pé nígbà tí mo wà ní kékeré àwọn parents mi máa ń lọ fún vacation tó a wá lọ ṣùgbọ́n nígbà tá a débẹ̀ mi jẹ́ kó mọ̀ pé mo ti sá lọ síbi tí odò kan wà mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sínú odò yẹn ṣùgbọ́n ah. tí mo wá débẹ̀ tán bẹ̀rẹ̀ sí ní wẹ̀ wọ́n á wù mí pé ah, kéde náà bọ́ sínú odò bóyá mo lè ṣe bí tiwọn ah. mo ṣe bẹ́ sínú odò nìyẹn mo ṣàwárí pé ẹsẹ̀ mi ò kanlẹ̀ orí mi ò kanlẹ̀ mo wá wà láàárín omi méjèèjì àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé mo ti sink sísàlẹ̀ omi ah. so ibi tí mo ti ń ṣe pátápátá pátápátá ọwọ́ mi kọ̀ọ̀kan yìí kan tó ṣubú tó kírọ̀sì rívà yẹn ah. mo ṣe dìgì yẹn mú nìyẹn ah. mo ṣáà ṣe pátápálá pátápálá mo wá jáde sórí igi yẹn. Hmm mo ṣe rọra jáde mo á lọ ilé títí dé ní àwọn pẹrẹsì mi gan mọ̀ pé mo ṣeré lọ síbi odò tàbí mo hmm. tẹ̀lé àwọn èèyàn lọ síbi odò. mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́. èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè ta lè kan hello ẹ kalẹ́ o. hello ẹ kalẹ́ o. orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ mi ni táwọn òbí táyà láti jẹ gbogbo. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi lálẹ́ yìí òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí lè yín ẹ̀rí mi ni wípé bí coronavirus ti tó ọlọ́run ọ̀jẹ̀ kó mú mi àti ìdílé mi tó bá jẹ́ pé owó ni mi ò lè ní owó ẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ìlẹ̀rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. ta lẹ́rí kan ẹ ló ẹ kalẹ́ o. ẹ ló ẹ kalẹ́ o. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. orúkọ yín bọ́lá ti ń pè wá. orúkọ mi ni àfa abdulrahuf láti kiri. ok ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ ni ẹ̀rí kan mi sá. kí lẹ̀ rí yín o ní two thousand and nine tí ogungun two thousand and nineteen ogungun kwara mo bẹ̀rẹ̀ hmm. la bá lọ sí acculturation láti school hmm. àwa ni a fẹ́ lọ wo cameroon ọlọ́run ò apá wa ò ẹ̀rí kàn mí o ah. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀lọ́ ẹ kálẹ̀ ọ̀tá lẹ̀ rí kan ibi ẹ wà ń wọ̀ kò ṣe dáadáa ẹ̀lọ́ ẹ kalẹ́ o. èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kalẹ́ o. hello ẹ kalẹ́ ọláyẹmí ọláwùmí. láti. láti sanyo ni o ẹ̀rí kan mi o. ok kí lè rí yín o. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní láti ẹ̀ ebi oríṣiríṣi nǹkan àmọ́ mo dúpẹ́ lọ́dún yìí ọlọ́run ti ìyá mi. olúwa ṣeun. lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ kpk kúpọ̀kẹ́ opp ó pọ̀ pa opr ó tún wá pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́. èyí ni èrè fàwùfù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nílé iṣẹ́ top success tuntun tá a ṣe sí lẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ringo challenge ìbàdàn ẹ̀sìn àti mọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ilé iṣẹ́ top success láfúnni lẹ́bùn máwùbẹ̀ a tún ti gbèdé lọ́tẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣàtiwọlé ra fóònù èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lò náà lọ́kùn electronics tó lé ńlẹ̀ tó fi mọ́ láptọ̀pù àtẹ̀rọ̀jà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù bó ṣe àwọn ọ̀mbrẹ́là electric kettle àtàwọn èbò tó ló wúra mi ṣe fàjẹ́ lásìkò yàtà yòótọ́ yìí. má sì gbàgbé pé o tún lè rajà pẹ̀lú ìdá ọgbọ̀n péré tó sì máa sẹ̀yìn kù díẹ̀ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ làwọn ìdènà onímọ̀ ẹ̀rọ wà ń kalẹ̀ láti bọ́ ṣàtúnṣe fóònù rẹ̀. kàn sí iléeṣẹ́ top success tuntun tó wà lẹ́gbẹ̀ẹ́ ecobank lọ́pọ̀pọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn. má sì gbàgbé àwa ní woro odù mọ́kọ́lá àti ní dùgbẹ̀. bẹ́ẹ̀ la sì ń bẹ nílùú àkúrẹ́ ìlọrin àti ní pen cinema agége nípìnlẹ̀ èkó zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsuccess.ng. Adé mi, ẹ ti jẹun tán, ẹ tún mú mi àbí. Ìfẹ́ mi, kì í ṣe pé ìfẹ́ mú mi o, ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí ajẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní taste lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ NAFDAC àti SON tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a ṣe omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú Èkó Tèmítáyọ̀ Ògúntádé street Àjàká ní Ìṣàgàm number ten àdèyí avenue old bodija ní ìlú ìbàdàn bọ̀dé mustapha avenue ìdíyìṣin ìbàdàn àti ẹ̀yìn zenith g hotel new gbagi market ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmọ́ dáfòtò ló omi àmọ́lóló arábìnrin tí wọ́n ń pè mí lẹ́ẹ̀kan tí wọ́n sọ pé àwọn yọ́ lọ wẹ̀ àwọn float. ọwọ́ ò ọwọ́ ẹsẹ̀ kan hmm. mo kí yín ẹkú ẹ̀yọ́ ọlọ́run. àlejò tí mo mú wá lálẹ́ yìí ehm, hmm, abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ àwọn tí ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè wípé ṣé ẹ kálẹ́ alàgbà ẹ kálẹ́ ẹ kálẹ́ bá mi fi máìkì yẹn sẹ́nu wọn dáadáa. ṣé ẹ fẹ́ ká fojú yín hàn sílé àbí ká má fi hàn. bẹ́ẹ̀ ni fi hàn sọ. ká fojú yín hàn. bẹ́ẹ̀ sọ. Hmm. sórí Facebook. yes sir. okay. kí lorúkọ yín. Olúwafẹ́mi Adéníyì sọ. Olúwafẹ́mi Adéníyì. bẹ́ẹ̀ ni. Hmm. ìgbà tí ẹ wọlé èmi ni mo rí àwọn tó wà nílé lè má mọ tí mò ń sọ yìí àánú ìkúnlẹ̀ àbí a máa ṣe ẹni bá rí fẹ́mi ẹ wọn bí yín báyìí. bẹ́ẹ̀ sọ. wọn bí yín báyìí. àtọ. ẹ tún wá tún jẹ́ basketballer. bẹ́ẹ̀ ni. ẹ ń gbá basketball. bẹ́ẹ̀ ni ẹ máa hunt. ẹ máa hunt. bẹ́ẹ̀ ni. èwo ni hunting like tí wọ́n bá travel lọ sọ́dọ̀ grandma mi. máa ń dẹ̀gbẹ́. bẹ́ẹ̀ ni máa ń dáko. ẹ máa ń dáko. Hmm. máa ń swim. ẹ tún máa ń swim. ṣùgbọ́n wọn bí yín báyìí. àtọ́ sọ. ẹ tó ọmọ ọdún mélòó báyìí. twenty nine years. ṣé òtútù ń mú yín ni. bẹ́ẹ̀ ni nǹkan. Hmm. bá mi parí sí i bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀yìn bẹ̀yìn lóko ìkúnlẹ̀ abiyamọ ẹ bá mi share program yìí dáadáa kí àwọn èèyàn wò ó torí màá fẹ́ kí a jọ pawọ́ pọ̀ ká kọ́lọ̀ ń lò wá fún arákùnrin wọn wá tọrọ o wọn wá wọn kì í ṣe wọn rán mi ní tí mo sọ yẹn o àbí Fẹ́mi ẹ̀bẹ̀ mi. no sir no sir ṣùgbọ́n ẹni bá rí arákùnrin tó sì rí tó ń là kọjá ibi tó ti ẹ̀ ti wá wú mi lórí jù níbi tí ẹlẹ́rù rẹ̀ ti kọ́fẹ́ à pé tí ẹlẹ́rù bá ti kọ́kọ́ kọ́fẹ́ àti gbẹ́rù dórí ó máa ó máa easy mo sì kí màmá fẹ́mi màmá fẹ́mi alágbára ọlọ́run ẹ jẹun ọmọ wàhálà yín ò ní já ẹ jókòó ẹ jókòó síbi ṣé ẹ má ìdíkà fojú tiyín náà hàn ká fojú yín hàn ẹ jókòó bẹ́ẹ̀. Fẹ́mi kí ló ṣẹlẹ̀ sí ẹ mo ní spinal cord injury ní december twenty nine two thousand and ten. december twenty nine two thousand and ten. báwo ló ṣe ṣẹlẹ̀ dẹ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú condition tó wà yìí ọ̀tún ló fẹ́ dúpẹ́. bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ. fẹ́mi ṣòwò òkè orípò ń sọ ètò. yáà tí n bá dé jókòó jù máa ń build pressure so máa ń mú mi làágùn tógun bá jẹ ti pọ̀ jù tátẹ́gùn bá fẹ́ máa ń. òtútù àtún máa mú ẹ. bẹ́ẹ̀. ṣọṣà wà ókè báyìí. yà yà yà mo lè stand okay. ṣẹlẹ̀ gangan tí o fi wà nípò tó wà yìí. ní twenty nine december two thousand and ten èmi àtàwọn church member tá a jẹ́ youth. youth bẹ́ẹ̀ni àwọn ọ̀dọ́ ìjọ bẹ́ẹ̀ni ìjọ wo lẹ ń lọ. Um, CNS Craven Sarah. CNS okay. Yeah. So um, wọ́n eh, pinnu pọ̀ pé ká lọ sí beach ká lọ ṣe um, end of the year party ẹ̀yin mm. ọ̀dọ́ fẹ́ lọ ṣe end of the year party ní beach. ní beach bẹ́ẹ̀. ok. so ìgbà tá a débẹ̀ mo undress mo wọ boxer mi àti singlet so mo ń stroll ní etí òkun yẹn èmi àtàwọn ọ̀rẹ́ mi tọ́jú obìnrin so ìgbà tá a lọ tá a padà bọ̀ ní position um, sport tá a wà. ṣé wàá sinmi díẹ̀. ẹ eh, ẹ sinmi díẹ̀. àwọn tó bá ń wò wá lórí Facebook lè rí díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bí ìwọ́n mo gbàdúrà pé ọlọ́run á fún ọlọ́run á túnbọ̀ fún ọ lókun fẹ́mi ọlọ́run á túnbọ̀ fún ọ lókun àti agbára ọlọ́run tó ṣe débi tó ṣe dé yìí láti twenty ten kò ní padà á ṣe àṣepé iṣẹ́ rẹ̀ ní agbára ìjẹ́ Jésù. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́ o. ṣàlàfíà mo rí yín sà. àdúpẹ́ always. a kò sinmi lẹ́nì. àdúpẹ́. orúkọ yín fún àwọn tó ń gbọ́ yín fúngbà àkọ́kọ́ tí o. mi ni Patrick Anwuzia the pastor, general overseer of Reverend Zoe Ministry. Reverend Dr. Eh, Patrick Anwuzia. Anwuzia. G.O. Zoe, Ministries Ministry. worldwide. then. a rí yín ní ìjẹjọ àjọ wà lórí ètò yín ní ìjẹjọ. exactly. a tún rí yín lénìí mm-hmm. ṣé ọ̀rọ̀ àwọn wickedness uh, wicked wicked people of this world náà mm-hmm. ni mm-hmm. kí ni tí ẹ tún rí sà. Uh, the thing is that mo mo extend the program here again. okay because of too many people coming so. Ani lati láti. ilé eh, ta eh, eh, àwọn èrò tá a pè jẹjọ so àwọn àwọn ẹ lè dá wọn lóhùn tán so ẹ fẹ́ káwọn èèyàn tún ní opportunity yẹn lọ́sẹ̀ yìí. taba ni taba ri hundred a tún postpone àwọn yòókù pé wa wá ní ọ̀la. Ah. a tún wá. torí gbogbo wọn lẹ gbọ́dọ̀ dá lóhùn ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan kì í ṣe pé ẹ pa èèyàn méjì pọ̀ àbí rí nǹkan kan náà sáwọn mẹ́ta lẹ́ẹ̀kan náà kálukú pẹ̀lú titi ẹ̀. nǹkan tọ́lọ́run bá ti fi hàn wá ni mm. tó ń tàn bá ti tẹ̀ ti wá kò ní sọ̀rọ̀ àwa gbàdúrà ọlọ́run á fi á sọ nǹkan tó ṣẹlẹ̀ what is daddy, kí solution. why why do you always do counseling. counseling the reason ni pé i discover pé when people when you find out the source of the problem kò tó bẹ̀rẹ̀ sí gbàdúrà kò tó bẹ̀rẹ̀ sí ṣe anything you will always get result a bẹ̀rẹ̀ sí get more result nígbà tá a bẹ̀rẹ̀ sí ṣe counseling it was a gift tí mo béèrè lọ́wọ́ ọlọ́run mo ní father god i don't want to be a pastor to yẹ pé people will come to my church and one of them is going out to get and he gets accident on the road and I didn't see it so I mo bèrè fọlọ pé fún mi ní hearing ears àti seeing eyes mm. so tíyan bá ti níyẹn you are able to diagnose the person spiritually and find out what is going on. Wo, and, know what to do. the things I saw this time that I came to Ibadan is serious. àwọn nǹkan tẹ́ ẹ rí lọ́tẹ̀ yìí ó lágbára. ó lágbára ọ̀pọ̀lọpọ̀ hmm. spiritual husband ah, ah, rẹpẹtẹ wọ́n ah, ń lála lójú oorun tó ń jẹun lójú oorun tó ń bá. ṣé ṣé àwọn tó bá ń jẹun lójú oorun ṣó burú ni sir. it's bad ibẹ̀ ni wọ́n ti fún àwọn èèyàn ní poison hmm. ìyẹn ni wọ́n ń pè ní spiritual poison ah. you begin to see pé òun akọ̀mọ̀ sick all the time. wà á ní mọbi tá àìsàn ti wá. Eh, wọ́n á ní à ah, kí ló ṣe nà á dẹ̀ rí lánàá kí ló ṣe. they have already poisoned him in the realm of the spirit. ẹ eh, sábà wo lèèyàn ṣe wá fẹ́ protect ara protection ni pé build up yourself in the holy spirit. okay. wo mo lọ a place tó ń pè ní Zaragoza. Zaragoza is Spain mo lọ ṣe program bẹ́ẹ̀ ìgbà tí máa débẹ̀ if you see what I saw there mo wá bẹ̀ sí sọ fún wọn what to do because táwọn èèyàn bá ti mọ nǹkan tó ń lè ṣe you can on your own do most of these things hmm. that is why to fi jẹ́ pé tá a bá ń ṣe program a tún máa ń kọ́ àwọn èèyàn the way they can operate the power of God on their own the power of God is not only for pastors mm. every Christian tó ní the Lord Jesus Christ lágbára mm. but tí wọn bá mọ bó ń ṣe lè lò ó then they start suffering all these things. ok sir pẹ̀lú àǹfààní ọ̀tún tẹ́ ẹ tún gbé wáyé ọjọ́ mélòó ló máa fi wáyé. eléyìí ma ọjọ́ mẹ́ta la extend but táwọn yẹn táwọn yẹn bá tún pọ̀ ju nǹkan tá a lè handle. tagbara bá tún ká ẹ tún ah, ah, extend. extend ti sunday. ẹ tún lè lọ nìyẹn o. no máa lọ. Ah, ẹ gbọ́dọ̀ dáhùn èèyàn lóhùn <laughs> tán. wọ́n ti ń pè mí wọ́n ti ń pè mí. ok wọ́n ti ń pè yín lọ ní other branches. yes ok now eh, níbo ni wọ́n á ti pàdé yín. yes ní tíyàn bá ń bọ̀ láti challenge tó ń lọ bí ẹni lọ toll gate wọ́n bá ti kọjá ayéfẹ́lẹ́ music house the next bus stop is called ẹlẹ́jà bus stop okay. tíyàn bá ti débẹ̀ kó sọ̀kalẹ̀ that's the place kó tó gun bridge yẹn okay. kó sọ̀kalẹ̀ ńbẹ̀ arílẹ̀ pẹ̀tẹ́sì tó ń kọ by his grace okay. ilé kejì sí ni zoe ministry zoe ministry ó very easy. ok ọjọ́ monday ọjọ́ monday tuesday àti wednesday. láago mélòó. aago mẹ́sàn-án méje títí di aago mọ́kànlá. aago méje àárọ̀ àárọ̀ títí di aago mọ́kànlá àárọ̀ bẹ́ẹ̀ni ní ojoojúmọ́ ojoojúmọ́ lẹ máa fi dá àwọn èèyàn lóhùn bẹ́ẹ̀ni. kò lè kọjá aago mọ́kànlá yẹn tí èrò bá pọ̀. no a máa ń kọjá ìgbà míì o because mo rántí ní ìjọ monday that day àti ẹ̀ close ní nǹkan bíi one. lọ́sàn-án eh. téèyàn bá fẹ́ pè yín báwo ni nọ́mbà táwọn èèyàn lè pè yín sí. táwọn èèyàn lè pè mí sí wọ́n á pè nọ́mbà yìí so that wọ́n bá ẹni tó bá fẹ́ wá nọ́mbà tó máa pè ní zero eight one seven one zero seven four two nine nine i repeat zero eight one seven one zero seven four two nine nine the second number is zero eight zero two one two three three three one one i repeat zero eight zero two one two.

but there's eh, ẹni tó bá fẹ́ phone mi directly tó fẹ́ get my direct line number is zero eight one seven one zero seven four two nine nine tó bá pe nọ́mbà yẹn tí n bá gbé tẹ́lómi bá gbé á tún fún mi praise the living God. Fẹ́mi. Yes sir. ṣé a lè ṣètò báyìí. <laughs> pẹ̀lẹ́ Ọlọ́run á fún ẹ lágbára Ọlọ́run á fún ẹ lókun. kí ngbà tí ẹ wá dé etí òkun òkun bólẹ lọ o Fẹ́mi. Alpha Beach lẹkọọ. ẹ. Alpha Beach lẹkọọ. ok. Alpha Beach. ní Èkó. bẹ́ẹ̀ sọ. kí ló wá ṣẹlẹ̀ ń bẹ̀. so um, ibi tí a ti ń stroll ní etí òkun yẹn àwọn group kan tí wọ́n ṣe pálí tí òkun yẹn wọ́n gbé àwọn ìtajọ wá tajọ ń rìn wọ́n fà wọ́n sínú omi. wọ́n gbogbo àtàn bá wọn ṣeré wọ́n á fà wọ́n sómi. so èmi wá ló ń pull wọn back pé nǹkan tó ń ṣe yìí ò right pé ó lè cause um, ó lè fa wàhálà so àwọn ìtajọ lọ bọ ibi tó ń rí pé wọ́n bá àwọn yẹn fà á nù àwọn náà ṣe wá wáyé pé wọ́n fẹ́ bá wọn jà pé irú kí ni wọ́n fẹ́ máa ṣe yìí so èmi díẹ̀ dúró sẹ́gbẹ́ since tí wọ́n ti wá so ẹgbẹ́ tí mo dúró sí cup tí mo dá ni wọ́n fìlẹ̀ pẹ̀lú omi ni mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pé kí n ṣan ibi tí mo ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n ṣan mo kọ̀ dédé dúró mo kọ̀ ràn jú mo mi ni the, the next thing tí mo rí mo gbé cup fún lady tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí a mo fẹ́ sára mi rìn wọnú omi ni o bí a mo fò wọnú omi ni o I don't know I just find myself mo kọ̀ ríra mi buried Hmm. nínú yanrìn nínú òkun nínú òkun yẹn mo wà lábẹ́ omi mo ń wo òkè mo ń wo omi mo ń wo everywhere olo wà nínú e-, e-, yanrìn yanrìn inú òkun ti rì ẹ́ mọ́lẹ̀ ó ti bẹ́ẹ̀rì ẹ̀ sínú yanrìn omi wa wà lókè omi wà lókè mo ń wo omi lókè mo ń bẹ́ẹ̀rì dúró fẹ́mi nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan olówó wà ń bẹ̀ fún bíi fifty minutes. I was <laughs> sir ó kàn máa dàbí pé bí a mú un fi bọ̀ truly bọ́lọ́run ṣe ṣe kò yẹ mi ẹ má yẹn parọ́ tán ẹ̀ because èmi gan mi ò mi ò lè understand how how possible bó ṣe bó ṣe rí because èèyàn tó bá mọ̀ tó bá wà nù mí fún more than thirty minutes ó ní nǹkan tó máa ṣe even ten minutes àbí fifteen minutes ó ní nǹkan tó máa ṣe láì mí láì mí láì ṣe anything bò bóyá mo mí mi ò mọ̀ but I was fine mo ṣàkọrí pé nínú omi ń bẹ nínú yanrìn nínú omi mi ò lè gbápá mi ò lè gbẹ́sẹ̀ mi ò lè sharing ten ọ̀n ti tó mìíràn tó. tó bá tó bá ti rẹ̀ tó fẹ́ ká sinmi díẹ̀ tún jẹ́ kí n mọ̀. all right sir. pẹ̀lẹ́. Eh. Eh. so báwo ló ṣe wáá jáde kúrò ńbẹ̀. so ìgbà tó mi yẹn tì mí sókè padà. omi fún rẹ ló tiẹ̀ láti inú yẹ láti inú yan. láti yẹ̀pẹ̀ bíi pé wọ́n kọ́kọ́ fọwọ́ push me up bíi pé wọ́n kọ́ tì mí sókè mo kàn lọ sí surface ojú omi omi mo á kọjú sí omi yẹn gangan. a dojú délẹ̀ nínú omi. so ibẹ̀ ni mo ti ń wè pa kí ló ṣẹlẹ̀ kí n wẹ̀ jáde tí mo lè wẹ̀ mo ti kí pé ọlọ́run pé. Ah olúwa nǹkan tó ń ṣe mí tí n bá kú báyìí o mọ̀mí mi ò lè ẹ́fà sìn ẹ́ mọ́. Hmm, ẹni oní tó bá kú báyìí oníyàáfẹ́ mi ò ní ìyàáfẹ́ mi ò ní ẹ́fà sìn ẹ́ mọ́. Hmm. so bóyá nǹkan tó lọ gbọ́ ni ẹ tó fi rán àwọn èèyàn wá fà mí jáde. láti inú òkun bẹ̀. bẹ́ẹ̀ ni bọ̀ àwọn èèyàn wọlé wọ́n fà mí jáde wọ́n tíra ti tẹ̀kùn mi kí n mi jáde. pé bóyá o ti mu omi bẹ́ẹ̀ bọ̀ wọ́n wá tẹ̀kùn so àwọn rò bí a wàhálà tí mo go through nínú omi ẹni ò ṣe jẹ́ kí n lè dìde. ṣùgbọ́n nígbà yẹn ó ti rí i pé ò lè gbé ọwọ́ ò lè gbé ẹsẹ̀ mọ́ ò lè gbé ẹsẹ̀ ọrùn orí mi gan mi ò lè gbé sókè ò lè gbé orí mọ́ ò lè dá orí gbé mọ́. mo kọ̀ wá ń lẹ̀ ìgbàwájà mi. oh my god. so. ẹni tó bá mọ nǹkan tí wọ́n ń pè ní spinal cord injury ẹ mọ̀ pé mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ wọ́n rí sọ́tún wáìn wáìn adún ẹlòmíín bá yí ọrùn sápá ọ̀sà adún pa sápá ọ̀sà adún pa ìgbésí ayé èèyàn nìyẹn o hmm. spinal cord òun ló di ìgbésí ayé èèyàn mú ẹ jọ̀ọ́ hmm. so bóyá yanrìn tí ó bẹ́rì yín mọ́ ló jẹ́ kí ló kan yín lọ́rùn àbí well nǹkan táwọn dókítà sọ ni pé àwọn náà mọ̀ pé kò sókùtà nu omi tí màá gbarí mọ́ àbí anything wọ́n ṣáà ní c four c five. c four c five. cervical spine injury ni mo ní. Hey. so wọ́n ṣe gardner well traction fún mi láti fi lè correct spine because ní ọrùn mi ti already orí mi ti kó wọnú ọrùn mi everything orí ti kó wọnú ọrùn ọrùn kò sọrùn ah, so wọ́n ní láti fà á jáde kan lè correct bí so wọ́n lo Gardnerwell traction fún mi fún twelve weeks twelve weeks after tí wọ́n yọ mo lo bí two weeks àbí three weeks lọ́sibítù kan tó discharge mi pé kí n máa lọ lé pé kò sí nǹkan tán lè ṣe sí mọ́ kí n kò máa manage health mi lóko. hospital wo náà gbé yín lọ. wọ́n kọ́ gbé mi lọ sí gbòbì igbóbì ni àwọn dókítà sọ mi pé kò sí machine tí mo lè fi mí ń pé tí mo bá jẹ́rìí machine láàrin twenty four hours mo máa kú ah. ní mọ̀mísí mi àti stepdad mi náà rush mi lọ sí lù. bàbá ti yín kọ́. dádì mi ti kú láti kékeré. dádì yín ti kú láti kékeré. bẹ́ẹ̀ two thousand and three ni wọ́n kú. so wọ́n wá ní tí wọ́n bá rí oxygen fún yín. bẹ́ẹ̀ tí wọ́n bá rí life support pé under twenty uh, within the next twenty four hours pé ma give up ah. so wọn ṣáà rush mi lọ hospital ìgbà tá a dé loot mi ò lè wọ ward wọn nígbà tí eh, ma admit sínú ICU so mo lò nine days ní intensive care unit. ní ní ní nine days yẹn lẹ́lẹ́ fi wọ kómà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so. ẹ ẹ sí láyé mọ́ for nine days. àtò mo kàn máa ń wá màá tún padà màá tún wó làájú màá tún padà fún nine days. kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sorry. bẹ́ẹ̀ so. sorry ṣé ká sinmi díẹ̀. no let's continue. I could stop until to relax for a while. So. On sweat, Femi. Yeah. Man, I'm sweating. Until to find this and to lie down. So I'll try to lie down. Yeah. ọlọ́run àdáwọlẹ̀. Ja, mindig okay. Vale. So o ti ń ṣe admission yẹn kó tó di pé ìjàmbá yẹn ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo ṣe pursuit yẹn mi OAU, mo ṣe ti LASU, but mo pass OAU, so LASU ni wọ́n ti mú mi fún computer science and engineering onígbà tó wà ní kọ́mà ní nine days yẹn ni mọ́mí ẹ̀ mú admission letter ẹ wá bá ẹ ní nínú ICU nínú ICU pé eh, pé wọ́n ti mú mi pé wọ́n ti admission ẹ ti bọ́ sí o ǹjẹ́ o lè lọ. tọwọ́ mi ò lè lọ sukùl dísìn ò lè lọ. bẹ́ẹ̀ sá. mọ́mì ṣẹ́yìn máa máa sọ ẹ bá máa sọ lọ kí Fẹ́mi rest àbí Fẹ́mi ṣé wọ́n fún rẹ ló fẹ́ máa sọ máa rest jẹ́ kí n máa bí mọ́mì <laughs> nǹkan tó jù mí rí gan mo lè sọ òun gan òun mọ àwọn míì torí òun gan òun mọ àwọn míì kò sí láyé mọ́gàn pàápàá gbogbo eré tí mo sá kò sí ilé tó mọ̀. òun gan òun mọ eré tẹ sá. <laughs> torí pàtà tá a wà ń gbóbì tí wọ́n gbà sí emergency gbà tó máa dọjọ́ kejì wọ́n pè wá wọ́n ní wọn tẹ̀ ọkọ fẹ́ sọ fún mi step dad ẹ̀ náà pé pé tí wọ́n bá tètè gbé lọ sí ti máa rí life supported machine lò wípé kò lè lo twenty four hours bàbá yẹn kọ́kọ́ fẹ́ sọ fún mi bọ̀ tó wò pé tóun bá sọ <laughs> kó má lọ bọ́ sí nǹkan míì so bó ṣe pè mí yẹn pé báyìí báyìí ni dókítà sọ o ká tètè sáré ah mo kàn wá sọ lọ́jọ́ yẹn mo kàn kọjú torí bébì tí mo gbé dání gbà yẹn kò tí ì pé yìí à ibi tí mo jókòó sí wàrà mi ti rẹ́ gbogbo àwọn èèyàn kàn ń wò mí torí èmi gan ti dìdàkudà. fẹ́mi fẹ́mi ṣòru ló mú ẹ àbótútù ló mú ẹ àbí spasms ni. no òtútù ni òtútù kò ń ṣòro every time tí bá jókòó tí because fóònù tí mo ń lò ìkò ń ṣe eléyìí tó yẹ kó máa lọ so depression bá ti build up tí kò sí bí mo ṣe lè release ẹ ọ máa ń cause pain. Oh <laughs> ẹjọ́ ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ bá mi ṣíà ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi ṣíà ẹ̀ ọ̀rọ̀ Fẹ́mi ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi ṣíà ẹ̀ lẹ́ẹ̀kan sí torí Ọlọ́run ẹ bá mi ṣíà ẹ̀ kí gbogbo àwọn èèyàn tí ò ní àǹfààní sí lè darapọ̀ mọ́ wa. ìjẹ́ ìjẹ́ mọ̀ yìí pé bí Fẹ́mi ṣe wà yìí ẹyin tó ń ṣe pẹ̀lú condition tó wà lọ́wọ́lọ́wọ́ yìí ah, ibi tó wá mú mi lọ́kàn jùlọ tó pa mí lẹ́kùn nìyẹn pé pẹ̀lú condition tí ọmọ yìí wà yìí ó tún lè ṣe nǹkan báyìí ìjọ tí ẹ wà tí ẹ fi lọ sí etí òkun Fẹ́mi kí ni ìgbésẹ̀ tí àwọn ìjọ yẹn gbé. well after tí injury mi ṣẹlẹ̀ tí wọ́n gbé mi padà lọlé fún mọ́mì mi tí hmm. ó di hospital Saka olúkálùkù kò continue pẹ̀lú life on in fact until now mi kò sí kọ̀ọ̀kan náà àwọn yóò tún bẹ̀ tá à ń sọ̀rọ̀. wọn ò dá sí ẹ mọ́. àtọ olúkálùkù kò face future wọn. kálukú ti face life ẹ church nǹkan kí ni kí ni ìgbésẹ̀ tí ìjọ. <laughs> church àti pastor àti ìyá àjọ kò sẹ́yìn tarí <laughs> in fact gan ọmọ ìkànnì wọn tí wọ́n fẹ́ ìyá ẹ̀ nídà sọ fún mi pé ṣé èèyàn tó ti fẹ́ kú ló fẹ́ fẹ́ ni. Ah. ṣé lọ́mọ màmá ìjọ àbí yà ẹ̀kọ́ lára àwọn mọ́mì tó wà ń jọ. so ọ ní tí ẹni tó ti fẹ́ kú níwọ̀ fẹ́ dúró tì tó fẹ́ fẹ́. bẹ́ẹ̀ so wọ́n ṣì gánà lọ́kàn tó fi ń fẹ́ lómi. Thank you. Abímbọ́lá ṣàlàfíà ni. bẹ́ẹ̀ni sá. ẹ bá mi ṣàlàyé orúkọ iléeṣẹ́ yín àti àwọn nǹkan tí ẹ ń ṣe níléeṣẹ́ yín. Um, mo kí gbogbo tí ń gbọ́ wa pátápátá pé ẹ kalẹ̀ Abímbọ́lá Òjó olórúkọ mi láti iléeṣẹ́ Design Bricks Homes and Property nǹkan ẹyọ kan tá à ń ṣe níléeṣẹ́ Design Bricks Homes and Properties òun náà ni láti máa ran àwọn èèyàn lọ́wọ́ àwọn tó ní ìran láti kọ́lé láti jẹ́ kí ìran wọn kó wá sí ìmúṣẹ nǹkan ẹyọ kan tó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ pàtàkì sáwà níléeṣẹ́ Design Bricks Homes and Properties nìyẹn olóde jẹ́ ká tún gbé promo kan wá fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wá lálẹ́ yìí náà tá pè ní ìgbà ọ̀tun promo tí ò dẹ̀ ní pẹ́ tán ó kù bíi ọjọ́ mẹ́jọ sísìn ni ó tán ó ní wọ́n fi fẹ́ tún fáwọn aráalé pé káwọn náà wá tètè ṣe kìnìún tí di àǹfààní ìgbà ọ̀tun promo yìí torí free roofing là ń bá àwọn èèyàn ṣe lọ́wọ́ báyìí nílé iṣẹ́ wa kì í ṣe wípé àwa là ń bá wọn ra roofing ṣètò àmọ́ wípé gbogbo igi tí wọ́n máa fi kan ilé wọn design bricks homes and properties àwa là ń bá wọn gbé bùkátà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí tàdé tó máa gba àwọn tó máa bá wọn kan ìyẹn àwọn kápẹ́ńtà tó máa bá wọn kan lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ báyìí ó la fi ń sọ fún gbogbo àwọn tó ń gbọ́ wa náà wípé gbogbo àwọn tó ń wò wípé ọjọ́ wo lèmi náà fẹ́ kọ́lé ẹ mọ̀ dá ìgbà sí i mọ́ tá a bá ní pé kí ni yóò dọ̀la yóò dọ̀la yóò dọ̀la yóò dọ̀la lẹ́lòmíì ṣe lọ́dún twenty twenty twenty twenty tí yóò fi mú nǹkan kan jáde kúrò ńbẹ̀ ṣùgbọ́n tá a bá gbé ìgbésẹ̀ yẹn lọ́la yìí àwa náà mọ̀ wípé ìgbésẹ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ torí pé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń wò wípé tá bá fẹ́ kọ́lé káṣà ló tó pọ̀ náà àkáǹtì ni èmi náà ti sọ fáwọn èèyàn wípé wrong mentality ni o torí àìmọye landlord gan tẹ́ pọ́n yá tó lọ tọrọ iyọ̀ lọ́wọ́ tenant torí pé kí ni ilé kíkọ́ yìí tábà wo àwọn tó yẹ pé wọ́n di landlord gan lónìí kẹ́sì gbogbo pátápátá náà náà ní owó yìí tó pọ̀ lọ́wọ́ àmọ́ye míì ni wọ́n tó yẹ pé àwọn gan náà struggle ni nítorí náà lèmi fẹ́ gba gbogbo àwọn èèyàn tó pátápátá tó ń gbọ́ wa láṣàlẹ̀ ìwé pé kí ni káwọn náà gbìyànjú káwọn náà tiraka láti wá kọ́lé torí iléeṣẹ́ design bricks homes and properties ọ̀rọ̀ ilé kíkọ́ yìí àti sọ́ di ìrọ̀rùn fún gbogbo àwọn èèyàn wípé tẹ́ one million naira nú àkáǹtì yín ẹ lè fi ó naira bá iléeṣẹ́ design bricks homes and properties dòwò pọ̀ kẹ́ ẹ five thousand naira kẹ́ ẹ dẹ̀ ṣe five thousand naira bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe sanwó yìí náà láàmú ṣe instant allocation fún yín tá a máa mú yín lọ síbi tí ilẹ̀ yín wà pẹ̀lú ìgbà ọ̀tún promo yìí mo ti sọ tẹ́lẹ̀ pé free roofing là ń bá àwọn èèyàn ṣe àmọ́ fáwọn tó bá sanwó wọn tán lóṣù January yìí àwọn ló láǹfààní sí free roofing tá à ń ṣe yìí ó tún wá ní àwọn estate wa kan tẹ́ pé àtúnyíjà sọ́tọ̀ wípé free building plan la fẹ́ bá àwọn èèyàn ṣe pẹ̀lú free survey fáwọn tó bá sanwó tán náà bákan náà lóṣù january yìí àmọ́ pé àǹfààní pé ẹ lè fi ẹgbẹ̀rún mẹ́wàá náírà náà bẹ̀rẹ̀ kò tí ì parí nílé iṣẹ́ design bricks and properties o ẹ lè fi ẹgbẹ̀rún mẹ́wàá náírà bẹ̀rẹ̀ kẹ̀dẹ̀ máa san díẹ̀ díẹ̀ bó bá ṣe rọ̀yìn lọ́rùn sí láàrin oṣù mẹ́fà sí ọdún kan àwọn tó lè fẹ́ bá wa dòwò pọ̀ wá nílẹ̀ ní ìlú ìbàdàn àti nípínlẹ̀ ògùn tí discount dẹ̀ ṣe wà fún oṣù january yìí ìyẹn fún gbogbo àwọn tó bá bá wa dòwò pọ̀ pátápátá anílẹ̀ ní ajibode extension nílùú ìbàdàn bí èyí tó wà lọ́nà ojú irin tíjọba ń ṣe láti ọ̀nà èkó sí ìbàdàn ìyẹn láǹtà ní eight hundred thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí adẹ̀nílẹ̀ ní mọ́níyà ní mèlè èyí tó ṣe rear view estate wa táǹtà ní five hundred thousand naira ilẹ̀ báǹkì olódò wa náà six hundred thousand naira la ṣe ń ta anílẹ̀ ní olúyọ̀lé extension náà táǹtà ní one point five million naira fesu lẹ́wà lólúyọ̀lé extension láǹtà ní one point two million naira ilẹ̀ wà ní ológun ẹrú tàǹtà ní eight hundred thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí ètò dẹ̀ ní vip gardens wa ní ọ̀nà it lọ́nà mọ́níyà òun la ṣe ń tà ní two point five million naira ẹni tó bá sanwó èèyàn tán lóṣù january yìí òun ló láǹfààní sí free roofing tá à ń ṣe yìí tàbí ẹni tó bá ra èyí tó wà ní olúyọ̀lé extension tó bá sanwó rẹ̀ tán lóṣù january yìí free roofing láàbà wọn ṣe àwọn tó dẹ̀ fẹ́ bá wa du òpó náà ní ìpínlẹ̀ ògùn anílẹ̀ ní mòwe sagam ìjẹ̀bú àti abẹ́òkúta táwọn èèyàn náà sì lè jàǹfààní discount free roofing free building plan táwọn báwọn èèyàn ṣe àti free survey yìí àmọ́ fáwọn tó yẹ pé wọ́n fẹ́ bá wa dòwò pọ̀ tó ti ń wò wípé ṣé kìí ṣe wípé Design Bricks and Properties free roofing tẹ́ gbé wá ṣé ìṣe pé afẹ́ fi tàn wọ́n èmi fẹ́ sọ fáwọn èèyàn pátápátá tó ń gbọ́ aláṣàlẹ̀ wípé Design Bricks and Properties a kúrò nínú ilé iṣẹ́ tí ó tànyàn nítorí kí ilẹ̀ wa kó ba lè tètè tán torí ilé iṣẹ́ kí ilé iṣẹ́ tó bá tànyàn nítorí kí ọjà wọn kó ba lè tètè tán àwọn náà ní pẹ́ tán torí ẹni Design Bricks and Properties ń làwa ò fi bá ẹ̀tàn tán nítorí náà gbogbo àwọn tó yẹ pé wọ́n ti ṣe tán láti di láńlọ́ọ̀dù ara wọn káwọn náà gba òmìnira lọ́wọ́ ogun àárẹ̀ǹtì ilé kọ́mọ̀bọ̀ ní block q shop twenty tó wà ní jọkẹ́ plaza lẹ́gbẹ̀ẹ́ trans amusement park tó wà ní bódìjà tàbí press plaza lẹ́gbẹ̀ẹ́ tó hospital ní ọ̀nà ìwúrò roundabout ẹ̀rì wà ń bẹ̀ ẹ̀yìn tí ìpínlẹ̀ Ògùn ẹ̀ mọ̀ bọ̀ ní Ṣàpọ̀n bẹ́ẹ̀ bá ti dé ibi Ṣàpọ̀n bridge yẹn ẹ sọ wípé global coat plaza lẹ́ ń lọ wọn mú yìí délé ṣẹlẹ Zambia and properties ẹyin ti dẹbú òde Jusmade building níbi tó ti ń ta building material yẹn ibẹ̀ láwà ẹyin ti Sagam ẹ máa bọ̀ ní awaba toil and gas èyí tó wà ní ọ̀nà àkárìgbòdo bákan náà ẹ̀rì wà ń bẹ̀ àmọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pèsè láti bá iléeṣẹ́ wa dòwòpọ̀ òun ni ti aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa ìyẹn ti ẹnjìnìà Tosin Shitu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni zero nine zero three nine three seven five one one zero zero nine zero three nine three seven five one one zero wọ́n dẹ̀ tún lè pè zero eight zero two five four two four two five three zero eight zero two five four two four two five three. God is the name. Are you looking for a convenient and hassle-free means of buying and selling landed properties? Made Property and Real Estate is a name you can trust. It goes without saying that real estate is a gold mine waiting to be tapped, but it's very important to invest through a trusted brand that possesses the know-how. Reach out to Made Property and Real Estate today for your landed property sales or purchase. Rest assured, you can never go wrong with us. We also specialize in project management, building construction, facility management, supply of construction materials, land titling and certification. The head office of Made Property and Real Estate is located at 81 beside Ibadan Northeast Local Government Secretariat, Iwo Road, Ibadan. www.madeproperty.ng. Call 0704 496 8833. Made Property and Real Estate. Integrity redefined. ẹ káàbọ̀ padà. pẹ̀lú ipò tí Fẹ́mi wà yìí pẹ̀lú ìlàkọjá Fẹ́mi yìí a hàn pé Fẹ́mi ò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá Fẹ́mi ló kù fún tó ń kó gbogbo ẹ̀ rọ́ra èyí tó wá tí mo sọ lẹ́ẹ̀kan pé ó mú mi lára tó mú mi lójú mi ni wípé Fẹ́mi ò lè gbọ́wọ́ rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ń gbé ọwọ́ díẹ̀ díẹ̀ báyìí àbí Fẹ́mi àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́. mo ń sin ewúro. you are into farming. yeah rabbit farming poultry farming. ẹni tí ò lè gbọ́wọ́ tí ò lè gbẹ́sẹ̀ ó ń sin ehoro ó dẹ̀ ń sin ẹdìẹ then ó tún ya floor plan. ó ń bá yàn ya plan ilé ṣé o kọ́ yẹn ni. bẹ́ẹ̀ mo kọ́ fúnra mi lórí YouTube. o kọ́ fúnra ẹ lórí YouTube ó dẹ̀ mọ̀ ó dẹ̀ lè ya dáadáa ó dẹ̀ tún ṣe graphic designs. ṣùgbọ́n school yẹn ò lọ. no no no. admission ìgbà yẹn kàn waste. bẹ́ẹ̀ in fact gan mo tẹ̀ tún process kan ní two fifteen Wayne County University ní United States but ìgbà tó máa send the bill owó school at everything twenty thousand US dollar lọ́dún májẹ̀ <laughs> to need àti mú kẹ́ra personal kẹ́ra mi dání so ìgbà tó yàn ó pọ̀ jù ni mo sọ fún ẹ kán gbàgbé school. bọ̀ tó bá ṣì ní opportunity àti kàwé ní Nàìjíríà ńkọ́ pẹ̀lú ibi tí ìlera ẹ̀ dé dúró báyìí ṣùgbọ́n mo rí pé ní strength fẹ́mi. Eh, mo mo ní strength mo ní strength òtútù kan mú mi. òtútù kan mú ẹ ni. yeah yeah i will be fine. òtútù kan mú. ní ọ̀rá ìsà kan á dúró léèyàn lọ́rùn pé bóun ò bá gbowó òun ò lọ o ẹni tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ rẹ o ibì kan wà níbi ẹ̀yìn ọrùn Fẹ́mi tí wọ́n fi hàn mí wọ́n ní kó tó di pó jiná èèyàn ń wo ọpọlọ Fẹ́mi láti bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n máa wo gbogbo skọ́ọ̀lù. wọ́n wo gbogbo ọpọlọ ẹ̀ láti bẹ̀. sori wọ́n ti fi hàn mí. Hallelujah. ẹ jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí pé kò wá pé kí n kí n bá ń polongo pé kán ràn lọ́wọ́ kí lẹ́lẹ́ wá fún. mo kọ̀ wá dúpẹ́ ni mo kọ̀ wá dúpẹ́ fún wọn ẹ̀jẹ̀ tó wá rójú mi. ó wá rójú mi ó dẹ̀ wá dúpẹ́ fọlọ́hún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣùgbọ́n o ní ìgbàgbọ́ wípé wàá ṣe dìde rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nígbà wípé everything tí mo wáyé wá ṣe mo ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣé o ní girlfriend àbí àfẹ́sọ́nà báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. àtọ. o ò ní àfẹ́sọ́nà. mi ò ní bọ́dì. o ò lẹ́nì bọ́dì. bẹ́ẹ̀. ṣùgbọ́n ohun ẹ̀ kó o. yeah màá ṣì bímọ màá ṣì marry so yeah. Hmm. asalaamualeykum alaja. waaleykum salaam warahmatulahi wabarakatu. ẹ kújọ mẹ́ta. ẹ ra sa. ẹ pẹ̀lẹ́ ma. yẹ sa. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ tèmi ni alájà mọ̀dínàtù yusuf muriselọ́lá tí àwọn èèyàn mọ̀ sí alájà rówóre yín láti iléeṣẹ́ alikọ̀rìbíyá ajé àwọn ọmọra services. ok ẹ ẹ ìrìn àjò hajj ti ń yá díẹ̀díẹ̀ nìyẹn o. bẹ́ẹ̀ ni sá. ok kí ni ètò tẹ́ ẹ ní fún àwọn tó bá fẹ́ rin ìrìn àjò láti lọ sí Mecca Medina lọ́dún yìí àti umura kí ni àwọn ìlàkalẹ̀ ètò tí ẹ nílẹ̀ nílé iṣẹ́ yín. adúpẹ́ fún ọlọ́run alihamudulilayi lákọ̀ọ́kọ́ ná lórí ọ̀rọ̀ kòrò tó ń dá kinní lẹ̀ adúpẹ́ pé ọlọ́run ti bá wa wá solúsàn sí i báyìí wọ́n ti sí múra wọ́n ti ń wọlé fún múra dáadáa báyìí torí pé kinní abẹ́rẹ́ àjẹsára yẹn náà ó ti wà ní Saudi wọ́n dẹ̀ ti ń gbà tán ti ń fún àwọn èèyàn wọ́n dẹ̀ ti fi wá lọ́kàn balẹ̀ pé ní agbára ọlọ́run ọlọ́run dẹ́mi gbogbo wa sí lọ́dún ni asarafa àràfà gan tó wá ní lọ́dún yìí july seventeen ni oh. ọjọ́ sunday lọ́bọ̀ sí wọ́n dẹ̀ ti súnmọ́ báyìí ní oṣù keje ni ah, so kọ́ lọ́run ó ṣe ń rọrùn gbogbo àwọn tán fẹ́ lọ sí ájì kán mọ̀ já faramọ́ rárá kán mọ̀ já faramọ́ ẹni tí gbogbo àwọn tí wọ́n ti lówó lọ́wọ́ wa náà àti fi wọ́n lọ́kàn balẹ̀ pé. àwọn tí wọ́n fowó sílẹ̀ lọ́dún tó kọjá tí kò róò jẹ́ kán lọ ń kọ́. lágbára ọlọ́run gbogbo wa lájọ sàràfà lọ́dún ni. kò sí pé wàá fowó kun. rárá rárá lọ́dọ̀ títí. owó wọn sì wà intact kò sí ní tó ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni tí ò bá lè sanwó lẹ́ẹ̀kan náà ń kọ́ ààyè san díẹ̀ díẹ̀ wà. disin. bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbogbo àwọn èèyàn ti máa wà nílé iṣẹ́ wa tó ń ti gbowó wa ṣe rọjú tó lọ́dọ̀ wa àwọn ètò wa kò lẹ́lẹ́gbẹ́ kò ṣe pé gbogbo nǹkan tá à ń sọ láfẹ́fẹ́ bóyá fi ń dánu fáwọn èèyàn tọ́dọ̀ títí wò rí bẹ́ẹ̀ àdéhùn tá a bá ti jọ ní láti lé báyìí tí wọ́n ó fi lọ tá a fi dé kò sí pé ká máa mówó kankan sí wa bí ti wulẹ̀ kọ́ mọ so ọlọ́run ó ṣàánú fún wa gbogbo àwọn tán lówó lọ́dọ̀ wa kàn fọkàn balẹ̀ wọ́n sàràfà rọrùn gbogbo àwọn tán tó ti wọlé náà kàn náà fọkàn balẹ̀ àwọn tí wọ́n tún ń gbèrò láti lọ kàn mọ̀ lọ dáwó nù kàn mọ̀ ṣèyèméjì wọ́n rí wípé tán bá wò wá dáadáa wọ́n rí pabẹ́rẹ́ wa lókun dì pẹ̀lú pé alájí níbo làwọn okùn òdì yín yẹn wà. lákọ̀ọ́kọ́ náà rí i pé alájí ọ̀la lọ́mí àmọ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a wà ní mùsùlùmọ̀ wọ́n jẹ́ PRO wa báyìí náà PRO wa ni wọ́n wọ́n tún wá jẹ́ kan nínú dàrẹ́tọ̀ alikọ̀rìbíyá ajé àwọn múra services ẹ̀rí pàbẹ́rẹ́ wa ti lókun di tó tún wá tún fi mú wa náà tá a tún fi wá sórí ètò Tèmítọ́pẹ́ tẹ́yìn náà tún gbà wá lálejò